إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي أبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقد أتبقى في أجاب فقال لكل الحمد لله رب العالمين قال الله تبارك وتعالى كما سأل بأقول الله كما جاء بكرتك وسألكم من هو كل سألكم تصنع وأدعو الإخلاص èyí tó pé ẹ̀rọ kọ̀ọ̀kan wa níbi ọ̀rọ̀ ìsìn wa ọ̀dàbà kan tó sọ rẹ̀. ṣáàlà ìtàlára èyí tí lọ́mọ jẹ́ àkọ́kọ́ tó bá wa lóṣù yìí. Òun pé ní nǹkan bí ọ̀sẹ̀ méjì sí mẹ́ta ọmọ ìyá kan béèrè ìbéèrè kan lọ́wọ́ mi nínú mọ́sálásí ta tó nǹkan kí ni béèrè náà ìbéèrè mi ni pé ìjẹ́ ọlẹ́kọ̀ọ́ ẹni yẹn ń bèèrè ìbéèrè pé e ó ti rí pé à ń ṣe nǹkan yẹn ọwọ́ wò pé ìtòhùn gbọ́ ọ yàtọ̀ sí ìtòhùn mọ̀ tá à ń ṣe ọwọ́ tó bèèrè ni wá pé ìjọ́lẹ̀kọ́ kí á kéèyàn méje papọ̀ lásìkò kan náà. eléyìí tó ṣe pé àsìkò ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́wọ́ fún gẹ́gẹ́ bá a ṣe mọ̀ bí irun gbòòrò àti irun sọ̀lá àtọ̀lá àṣírí káàkì pọ̀ lásìkò kan náà nítorí pé òjò rọ̀ àbí irun sọ̀lá àtọ̀lá àti ìṣáà kápá pọ̀ orí sọ́wà ẹni tí ó bẹ̀rẹ̀ yìí àjòjì ní mo mẹ́rin yẹn sí láàrin wa ìjọ náà lọ ìdáhùn fún wa ni pé ń bẹ́rẹ̀ sọ́nà bí ká pa ìwọ̀n méjì pọ̀ lásìkò kan náà tó bá nídìí tí ìdí yẹn sì jẹ̀ níyì mo wá dá lóko pé bóyá ẹni tí ń sọ̀rọ̀ yẹn bóyá pọ̀ mọ́ kéwú àwọn tó bá wà ní ọkọ náà lọ́wọ́ wọn máa rántí wọ́n sì máa jẹ́rìí sí i mo ní bóyá pọ̀ mọ́ kéwú torí mo rò pé bóyá oníbíbí àkànní ń sọ̀rọ̀ yẹn mo ní pé bóyá kí ń ènìyàn wá tó bá lè ka tíra tọ́wà fún nínú tíra pé ń bẹ nínú sàkéwì nípa pé anábì ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ láàrin ọ̀sẹ̀lẹ̀. mo fẹ́ má ti ìdákẹ́ ọ̀rọ̀ yẹn lẹ́nu pé ní àwọn ọjà wọn bá fún ní à ọ̀nà ní kò sí èyí tó délẹ̀ ẹni yẹn ò tí ì sọ sí ẹ̀dílẹ̀ ẹni pé náà tún gbà pé kọ́dà wọn ní pé àwọn síyà ni wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n ní lánàá wọn síyà ni àwọn tí wọ́n ń bú àwọn sọ̀hábà wọ́n ní lànà wọn ni ẹlòmíràn ọba tó gbà á lẹ́nu wọ́n ní kọjá pé lọ́jọ́ jimá táàkì jimá kójọ wa pé kò sí wọn náà káwá pa jimá má ìrún àlásàrì nígbà tó jọba rọ̀ àbí ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ wọ́n ní kò sí inú sún nínú àárín ọ̀rọ̀ táwọn èèyàn mẹ́ta ní ìpadà sọ lórí ọ̀rọ̀ ẹni yìí mo padà wá gbọ́ yé pé àfáà súnmọ́ lọ sọ bó ti yẹ pé ọ̀rọ̀ yẹn yà tó gan síwájú. nígbà tí ó tó bá àárín ọ̀sẹ̀ yẹn àbẹ̀lọ́sẹ̀ tó tẹ̀lé àwọn kan náà tó ń sọ nínú àwọn ọmọ tó wọ́n tó ń ta ọ̀rẹ́ ẹ̀nìkan sọ náà wọn tó ń pín à ajẹ́gbẹ́ mídíà sí òṣèlú àwọn òkè mídíà wọ́n ń ṣe ilé kíwà wọn wọ́n sì máa ń ṣe ilé kíwà wọn o ilé kíwà wọn o òun òkè mídíà ni wọ́n ṣe ń bẹ̀ torí wọ́n sì máa ń tẹ̀lé sí wọn. mo á wò pé ọ̀rọ̀ yìí àbí ọ̀rọ̀ yìí méje kápẹ́ àkíyèsí àwọn èèyàn ṣe ti ń gbọ́ òdodo lórí ọ̀rọ̀ yìí kí sì ni nǹkan jẹ́ sáàdì islam lórí ọ̀rọ̀ yìí torí pé àìmọye aburú ní ọ̀tara rẹ̀ jáde tàbádákẹ́ àwọn kọ́ ni pé aburú tí ọ̀tara rẹ̀ jáde ni pé àwọn àfa olóṣèlú láwùjọ yìí káàkiri kódà kìí sàwọn nìkan ní gbogbo ayé tí wọ́n ń ṣe nǹkan yìí ìtumọ̀ rẹ̀ ni pé aláìmọ̀kan ni wọ́n pàápàá jùlọ àwọn tó jẹ́ sí pé ní àwà nílẹ̀ káàárọ̀ òjìire aláìmọ̀kan ni wá torí pé ìṣọwọ́ bí àwọn ènìyàn ṣe sọ̀rọ̀ ní bí ìgbà tó já sí pé ní àwọn tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ amukun ni wọ́n ọlọ́run bàbá jẹ́rìí sí bọ́dọ̀ yẹn ṣe ń jáde lọ́nà lọ́wọ́ bí ìgbà tí wọ́n mọ́ kankan kọ́pà wá di pé a máa wá fi nǹkan kan àwọn àfẹ́ẹ̀sì tó jẹ́ sí pé ní tí wọ́n dúró lórí òun lọ́lẹ́rìí lábọ́dọ̀ ànájúwà mọ́kànlá sọ̀rọ̀lá àlùsọ̀lẹ̀ àti pé kọ́mọ̀ wá di pé ọ̀rọ̀ ló ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́nà táwọn náà ní tí wọ́n máa wá lọ tẹ̀lé ìlànà kan nínú ìlànà àwọn àbá síwájú wa tí wọ́n jẹ́ àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin tó ṣe pé ń bẹ nínú wọn ìlànà míì tí wọ́n bá ní nì bóyá nítorí pé wọn ò rí àdéhìsì kan àbí wọ́n rí ọlọ́run ọba àlá kò gáìdì wọn lórí àdéhìsì yẹn láti lo ọ̀nà tí ń bẹ nínú ẹ̀ kéré ìyọ́wá mu kí ló ṣe mistake bó jẹ́ sí pé ní gbogbo ọmọ ìyẹn pátápátá ọ̀rọ̀dọ́tún lè lọ́kàtọ̀ gbogbo wa pátápátá la láti ṣe kọ́mọ̀já sí pé ní ìmá tẹ̀lé àwọn àfáà ní tẹ̀lé afọ́jú tí wọ́n ní ká mọ́ tẹ̀lé àwọn olórí wa má tí súnmọ́ gbáko nílẹ̀ tó jẹ́ gbogbo àwọn àfáà tí wọ́n jẹ́ olórí wa ní díẹ̀sì yìí náà láwọn mọ́nà mẹ́rẹ̀ẹ̀rin àtàwọn míì gbogbo wọn ni wọ́n sọ pé ẹ mọ́ tẹ̀lé wa ní tẹ̀lé afọ́jú tẹ bá rí ọ̀rọ̀ kan tí a bá sọ tọ́ba tako tànàbí ẹ̀fọ̀rọ̀ tí wọ́n á lè rí tànàbí rò kọ́mọ̀jẹ́ pé ìṣẹ̀lẹ̀ afọ́jú yìí láàfin mọ́ wa padà sí àwa tá à ń tó kò sí sọ́nà pàápàá jùlọ àwa tá à dá kan mọ̀ tá à láǹfààní àti kàtíra àbẹ́rẹ́ mi kò ṣe pé tó bá ti gbọ́dọ̀ pápá ní láti sọ̀rọ̀ pàápàá jùlọ táfà yẹn dẹ́rẹ́bà ti ń sọ ń sọ pẹ̀lú gbogbo pẹ̀lú gbogbo confidence pé ọ̀rọ̀ tí wọ́n sọ yìí bó ṣe rí nù ó dẹ̀ tó ń sọ ní sọ bí ẹni pé àwọn àmì kan bá rí nǹkan mí lẹ́yìn tó ń sọ yìí wọn ò sí lójú ọ̀nà eléyìí yóò mọ̀ túmọ̀ sí pé níta tí ń gbá kúrò láti lẹ́yìn ó tún padà sílẹ̀ eléyìí pàtàkì àfihàn pé ká ṣàlàyé kí ni dúró kí ni tí ìsìlámù mú lọ́wọ́ lórí pé ká kí òun méjì kákẹ́rùn méjì lásìkò ìrọ̀rùn kan nígbàtí ìlú bá ṣẹlẹ̀ kájọ torí tọ́lọ́wọ́ dáadáa kábẹ̀rẹ̀ ní dáadáa kò sí ẹ̀rí kan méje kan tó wá látọ̀dọ̀ anáwó muhammad sallallahu alayhi wa sallam tó sọ pé a gbọdọ̀ pé ìrọ̀rùn méjì papọ̀ lásìkò ìrọ̀rùn kan nígbàtà bá méjì. nínú ọ̀rọ̀ tá ń sọ yìí ojú ọ̀nà mẹ́rin ní mẹ́mẹ́ lọ́dọ̀ àwọn àpá alimamu abu hanifa àtàwọn ọmọlẹ́yìn wọn àwọn gbà pé kò lẹ́tọ̀ọ́ rárá ká pa ìrun méjì pọ̀ nítorí ìdí kan ìrun sórí ni àtàsírí àdúgbòkúgbò àti ìṣáì kò lẹ́tọ̀ọ́ rárá àyàfi tá a bá wà lára pa àbábáwà ní mùsùlùmí báà kọ́dà tí ẹ bá wà ní ìrìnàjò kò gbọdọ̀ gbẹ o ká tó wá sọ pé ń bẹ ní olóhùn fẹ́ kí ewé ẹni bí ọ̀nà ti ń ṣe eléyìí ọ̀gbẹ́ yìí àwọn àfa ẹ̀sìn ni wọ́n sọ àmọ́ mo lórí kankan. ìlànà kejì tí ń bẹ lórí ọ̀rọ̀ yìí òun ni ọ̀rọ̀ èyí tí àwọn ṣíyà sọ àwọn ṣíyà gbà pé kákìrún méjì papọ̀ lásìkò kan náà wọ́n ní sóhùnlẹ̀ tó ń wọ́pù làkọ̀ ìyẹn ni pé ìlànà kan ní káà tó lẹ̀ bó bá sì wù ọ́ ní kó ṣe kí lọ́dọ̀ àwọn sí yáàyè bó bá wù ọ́ onídìí onídìí o lọ́dọ̀ àwọn sí yá òjò rọ̀ o òjò ọ̀rọ̀ o òtútù òun o òtútù òun o nǹkan ṣẹlẹ̀ o nǹkan ṣẹlẹ̀ o anytime tó bá ti wù ọ́ máa pààrùn méjì pọ̀ lásìkò kan náà lọ́dọ̀ àwọn ṣíyàmù ọwà nlé ni o ọwà lájò ni o ọwà lárapá ni o òsì lárapá ni o nǹkan sẹlẹ̀ ní nǹkan ọ̀sẹlẹ̀ ni tó bá ti wù ọmọ ìkírun méjì nítorí mú ọ sọpọ fẹ́ sọ ìrún sórí àìrán ásìrì dàsìkò ásìrì òun ni pé bọ́wọ́ kan wù ọbẹ̀ kí wọ́n fi là àbí ó wù láti sọ dàsìkò yẹn anytime nǹkan ọmọ kí ẹ rí pé eléyìí kìí sòkun làwọn àfẹ́sìn sọ fún wa láti jọ yìí nígbà àwọn àfẹ́sìn sọ ni pé tó bá níyì yóò sì máa já wa yìí eléyìí ní ojú kejì ojú ẹlẹ́tọ̀ ẹ̀ta nínú àlámàrí yìí òun ni pé eléyìí ní ìlànà àwọn ṣàfihàn àwọn àǹbàníyà àti àwọn màlìkíyà àwọn màlìkíyà gbà pé a lè pa irun pọ̀ méjì pọ̀ lásìkò kan náà tí ìdí bá ṣẹlẹ̀ bóyá tó rọ̀ àbí wà náà ńláńlá kan ṣẹlẹ̀ tó sì máa kó dààmú bá wa àbọ̀rẹ́ nìkan ilé ìgbọ̀n tí ẹgbà gbogbo ti rẹ̀ yàn kò gba bàárẹ̀ wọlé wọ́n ní a lè kírun méjì pọ̀ lásìkò kan náà tí ìdí bá ṣẹlẹ̀ àmọ́ òun wo wọ́n ní ìrùn sọ̀rọ̀ àtẹlẹmọ́dúnrún wọ́lá ìṣà wọ́lá àgbọ̀rọ̀ kí irun kẹni irun sọ̀lákù zoro wọ́lá àṣẹ èyí tó ṣe pé ìlànà ọmọ ìkíyà yìí àti àǹbàníyà yìí ni ẹni tí ń sọ̀rọ̀ fi ń sọ̀rọ̀ tó já sí pé ní kò sí ẹ̀rí kẹ̀kẹ́ láàmìnà kìtàn wọ̀láàmìnà sóyìnà wọ̀láàmìnà kìyà sí sẹ̀hìn tó fi ọ̀sẹ̀ ilé ìjìnlẹ̀ kò sí ẹ̀rí kankan nínú tí ọlọ́run àti súnà mẹ́nuwa muhammad sallallahu alaihi wasallam àti ìṣoṣo wọn èyí tó lálàáfíà kò sí tó bí alimami malik rahim ọlọ nínú tíra rẹ gẹgẹ tí ń ṣe alimuhatọ tí imam malik adéṣe yìí bẹ́ẹ̀ tọ́ra júlẹ̀ pé alẹ́nuwa muhammad sallallahu alaihi wasallam ó pa ìrún méjì pọ̀ láàrin zuri àti asili nítorí ìdí láàrin mọ́gbóbí àti ìsáyì nítorí ìdí àmúgbàtí mọ́mù mẹ́rìkì ọ sọ̀rọ̀ ó ní mo rò pé nítorí èjò nìkan ni àti pé ó wà fún mọ́gbóbí àti ìsáyì kò sí fún zuri àti asiri tó jẹ́ pé ìgbẹ́ nínú àkọọ́lẹ̀ nínú fúnra rẹ̀ bẹ́ẹ̀ bá gbé wọn àtàlónìí tẹ́ bá ṣe kalẹ̀ ẹ bá ń bẹ kọ́dà ó tún léyìí tí àwọn sọ̀hádà gan ṣe wá àmọ́ kò rí ó wò pé orí ní ìnira ń bẹ kò sí ìnira lọ́sàn-án mọ́mọ́ ní kí ló wọ̀ wá eléyìí wọ́n fà á tí alimami ṣáàpì yìí tọ́jọ́ mọ́ kéré rẹ̀ tó sọ pé ọ̀rọ̀ tí àáfà sọ yẹn kò ráìtì ó ní wọ́n wá ìlọ́bẹ̀rẹ̀ fún ọ̀rọ̀ yẹn ni kò sì sí àáfà kan láyé tó gba pé ká mú ìlọ́bẹ̀rẹ̀ fún ọ̀rọ̀ tó bá ti kéré rẹ̀ nínú ọ̀rọ̀ ẹ̀sìn tó túmọ̀ sí pé ìfi ìlànà mọ́mù mọ́lẹ̀ kẹrin rẹ̀ láàrin tó jẹ́ pé ìlànà táàrùn ní nàìjíríà lò tó sì pé súnmọ̀ ti wá fọ ọmọ pé tá a bá rí tọ́jú alájọ mọ́mù mọ́lẹ̀ kí ká mú tá a bá rí lọ́dọ̀ mọ́mù ṣáfìyè ká mú tá a bá rí nínú àwọn àgbàlí àwọn ànábìlà ká mú tá a bá rí lọ́dọ̀ àwọn mọ̀ẹ́tọ́wọ́dé lọ́dọ̀ àwọn ànàfíà ká mú àti lọ́dọ̀ àwọn àfáà míì torí pé òdodo ògbóṣogbó kan láàrin àwọn àfá ẹnu ànẹ́bì nìkan lòdòdó sí kí ló pé sí amáwọn àfá yìí òdòdó kú sọ́dọ̀ wọn níbi kálukú bá rí maní òsì kí ni ó sọ̀nà ilé ìlú wọn tún fẹ́ máa sẹ́ẹ̀lì fún wa torí pé nínú tí à ń bẹ̀rù láwùjọ yìí nísìn kọ́lọ̀mbà aláàkọ́sọ wa kó ń bẹ̀ orí pé mẹ́ta àfá mi ti wọ́n pèpè sí sóhùn tó ṣe pé wọ́n gbé ọ̀rọ̀ mọ́sí àbí mọ́rìkì wọ́n gbé lérí ju sóhùn lọ́dọ̀ lọ ń bẹ̀rẹ̀ àwọn àfáà súnmọ̀ tó ṣe pé eléyìí ń ṣe àkíyèsí ìfi pẹ́ tààtí ń ṣe kò sí gbọ́bẹ̀ rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá máa mọ́sí àbí kọ́ mọ̀ níjọ́ tọ́rọ bá ti takọ mọ́sí àbí ní ká fi mọ́sí àbí lẹ̀ tọ́ ẹ̀rí wo lọ́wọ́ ń tọ́ka sí tá ń sọ yìí akọ́ ni pé mùsùlùmí ẹjọ́ tó ti tọ́lọ́run ọlọ́run tọwọ́ sọ́nà àní sínà ká pa méjì papọ̀ lásìkò kan náà nítorí ìdí هذه رخصة من رخص الله سبحانه وتعالى ìrọ̀rùn kẹmi nínú ọ̀tọ́nà ọba aláàṣẹ fún wa níbi ẹ̀sìn sí ẹ̀kọ́ tí rí lọ́nà àlùkùnrin hàn pé wọ́n máa jẹ́ àlẹ́ àlẹ́ ìkọ̀fì dín ní harrod ọlọ́run ní mi ò gbé ìnira kan níbi ẹ̀sìn ọlọ́run sì fẹ́ mọ̀ wá gan lára ìdẹ̀kùn tọ́lọ́run fẹ́ ṣe fún wa níbi ẹ̀sìn yìí òun ni pé tójú bá rọ̀ sísẹ̀lẹ̀ ńlá kan bá ṣẹlẹ̀ tó jẹ́ pé yóò kó nira àkàbọ̀ àmùsùlùmí tá a bá sábà pẹ́ tẹ́lẹ̀ ọlọ́run tó ń fún yẹ́ fún wa pé ẹ pa àwọn méjì pọ̀ sásìkò kan náà ẹ̀rí pé tó ló bá rọ̀ nísìn tó bá balẹ̀ jẹ́ ọ̀pọ̀lọpọ̀ òní fẹ́ tí ní ohun tó fẹ́ jáde wá kí ẹ̀yọ́ máa nílà àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú àwọn nǹkan ní ti máa ṣẹlẹ̀ táàní láǹfààní àti múra torí àsìkò alẹ́bíṣọ́ ọlọ́run àlọ́ sẹ́lẹ̀ òní ń lọ láàyò أن تؤتى رخصه كما يحب أن يؤتى أن تؤتى عزاهمه ó ní ọlọ́wọ́ bá aláàánú nífẹ̀ẹ́ pé tóun bá sì rọrùn fún yín ẹ máa lo ọ̀run wọn ẹ máa sí èyí tí bá sì sọ pé dandan ní kẹ́ẹ̀ ṣe báyìí bẹ́ẹ̀ dẹ̀ ní kẹ́ẹ̀ sí ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ kágbélé yìí dáadáa ìrọ̀rùn lélẹ́yìn ìrọ̀rùn ọlọ́run ẹ̀jẹ̀ àgbà nínú àwọn ẹ̀rí tó wá fi léyìn rinlẹ̀ ẹ̀rí ń bẹnu Bukhari ẹ̀rí ń bẹnu Muslim ní àwọn ìwáyà oríṣiríṣi yìí ó ń bẹnu Tirmidhi ó ń bẹnu Abu Dawud ó ń bẹnu mọ́ọ̀tá ìmọ̀mù Málìkì ó ń bẹnu àwọn tẹ́ra mi nípa pé wọ́n ní anábì wa Muhammad sallallahu alaihi wasallam ní ìlú fẹ́ mọ́ káwọn àdéṣe yẹn ní lágbára mọ́ náà sọ́dọ̀ Yorùbá nítorí àsìkò kálù níbi tá a fẹ́ dé ó ń bẹ lọ́wọ́ Bukhari pé anábì pa àwọn pọ̀ ó kí ọ̀run méje pọ̀ láàrin àsìkò kẹrẹ ó kí mẹ́jọ pọ̀ láàrin àsìkò kan náà tó túmọ̀ sí pé ó kí mẹ́ta wọn sálámù ó tún kí mẹ́rin ó tún kí ní nígbà míì ó tún lè kéde ó kí mẹ́rin wọn sálámù ó tún kí mẹ́rin àdìsí yẹn wá gbé pé az-zuhur wal-asr wal-maghrib wal ìyẹn ni pé zuhur àti asr ló kí ní mẹ́jọ ó sì kí mọ́dúnlé àti kíni àti ìṣáyè ní méje bákan náà bí gbọ́dọ̀ lọ sàhíl muslim abdullahi bin shakik lọ́gbà ní sí yíwá ó ní lọ́jọ́ kan abdullahi bin abbas rọ́jà wáwù tá àlàhàní olùkọ́tọ̀dàní olùsíwá àti fáwọn ní ilẹ̀ bá sọ́rọ̀ lẹ́yìn òun àlásàrì olùsíwá sí ìdébí pé hátà bá rọ̀bà ti shams wọ̀bẹ́dà ti nùjú ó ṣe wá sí ìdíbi pé títí tóun fi wọ̀ tí ó ṣùpá bẹ̀rẹ̀ sí ní jáde ó láwọn ọmọ bẹ̀rẹ̀ sí sọ pé asọ́láàt asọ́láàt asọ́mọ́gbìbì ti tó asọ́mọ́gbìbì ti tó wọ́n ń bẹ́nu mùsùlùmù pẹ̀lú ìwádìí oríṣiríṣi sọ́yìn mùsùlùmù àwọn ọ̀rọ̀ tó bá tó lálàáfíà jù ní tí ó bá wà fún àwọn ìpanupọ̀ pé tó ń bẹ́ ní ọ̀rọ̀ lálàáfíà gan ó láwọn wọn sọ pé asọ́láàt asọ́láàt ọlọ́kùnrin kan wá nìí ó bá lọ bá bẹ̀rẹ̀ àwọn àbáàsì ọlọ́wọ́ láti mú ìdílé ìbàní tẹ̀míìmà ọlọ́wọ́ lọ bá bẹ̀rẹ̀ àbí àwọn àbáàsì ó ní ọba ní asọ́láàt asọ́láàt èsì àdúrà àwọn àbáàsì fọkùnrin yìí ni pé ó ní àtò àlémùnì ìbìsọ́nlá láàwọn mọ̀láàkì wọ́n fi rẹ̀ wáyà wọ́n yìí dàk àdúrà àwọn sọ pé sí ó kọ́ mi ní ìlànà nẹ́bì sọ́lá àlùwọ̀sẹ́lá ìwọ sọ fẹ́ kọ́mù ní sínú ẹ̀yìn báre sọ́ndàrí ọmọ tí ń ṣe ọ́ni èmi ń bẹ nínú Madina lórí àmọ́dúnwà Muhammad sallallahu alaihi wasallam tó pa ìrún pọ̀ láàrin ìrún sórí àti asiri tó kípọ̀ lásìkò kan náà mo tún bẹ nínú Madina tánàdúnwà Muhammad sallallahu alaihi tó pa ìrún magbóbi àti ìṣàìpọ̀ lásìkò kan náà sallallahu alaihi wasallam èmi fojú mi gan ní ẹ̀yìn tá a mẹ́bi sí bẹ́ẹ̀ kí ló wá dé tọ̀ sọ pé ẹni abúláwọn àmàsóòlù abúláwọn àbáṣe máa ń bá lẹ́tọ̀ rẹ̀ lọ abúláwọn ọ̀ṣẹ́ tó ti gbọ́gbà ní sì yíra ó ní háàkà fi sọ́dọ̀rẹ̀ ní ìgbà àkàṣe ó ní bó ṣe sọ̀rọ̀ yẹn kankan ló nínú ọkàn òun wá wò pé ṣé tó ń sọ yìí rẹ̀ wọ́n lọ bá àbúrò rẹ̀ rà pípé abúláwọ̀ àbáṣe máa sọ báyìí wọ́n ní fàṣọ̀dákọ̀ gbóbi máa kọ́ ni àbúrò rẹ̀ ni ìtàbíláwọ̀ máa bá ṣe sọ yẹn bẹ́ẹ̀ ló ṣe rí àwọn wá bí abúláwọ̀ máa bá ṣe dáná náà pé kí ló dé káà bìbí ṣe bẹ́ẹ̀ ó ní àwọn ọ̀dà aláyọ̀ hẹ́rù níjà òmùmẹ́ta ó ní àlẹ́bùwà muhammad sallallahu alayhi wa sallam kò fẹ́ gbé ìnira bá àwọn ẹrú rẹ̀ ni torí ẹ̀ ló fi ṣe nínú ìgbà wákan wọ́n wá ní anẹ́bíwá muhammad sallallahu alaihi wasallam ó pa àwọn méjì pọ̀ lásìkò kan rẹ̀ mi ń gé ìrè xawó fún wàdà safari ó ní láì ṣe pé wọ́n ń jagun lànàbí sí lọ́nà lọ́wọ́ ànàbí sì travel nínú ẹ̀gbọ́n wa mi ó ní láì ṣe pé wọ́n ń jagun ànàbí òṣìṣẹ́ kí ni ojú oṣù rọ̀ níjọ́ náà lọ́wọ́ wọ́n jagun òun oṣù rọ̀ tó túmọ̀ sí pé ìdí mi lànàbí ṣe bẹ́ẹ̀ sọ́nà wọ́n tọrọ júlẹ̀ bẹ́ẹ̀ ni àbúbákìrì ṣe nínú ìgbésí ayé rẹ̀ osmanu ṣe nínú ìgbésí ayé rẹ̀ umaru ṣe nínú ìgbésí ayé rẹ̀ ìbẹ́ nínú musonaba abdulrazak adisilola àfíà ìpín mọ́rọ̀ ọmọ khattab ó pa ẹ̀rọ pọ̀ láàrin zoro àti asir láàrin zoro àti asir mo sọ fún alẹ́ kan mo ní pé ọgbẹ́ni mẹ́ta ní bẹ́ẹ̀ ní kẹ́ni mẹ́rin ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo dákọ̀ mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin olórí táwọn ìmáàmù ṣáfìyí òun ní tá sọ̀rọ̀ tá mẹ́rin rẹ̀ wáyé àwọn ní pé tá a bá ti méjì a lè pa àwọn méjì tí wọ́n sún mọ́ra wọn kápá pọ̀ lásìkò kan náà tá a bá ti méjì tí ibi yẹn sì jẹ ní tó sì máa já wa bí kójú ọ̀rọ̀ bí kó tutù òun bí kátẹ́kùn ńlá wọn fẹ́ bí kí wàhálà kí wọ́n dàwé ọlọ́mọdé àárín tó máa ń ṣe ráyọ̀tì nísìnyí ó ti ṣé ó tún wá gbé mọ́rin tí ìṣáyà ó gbé mọ́rin tí ìṣòrí àásìrì ẹ ti pa nígbà ọ̀fẹ́ kọ́lá sínú ilé kẹ́sì kíjọ náà yẹn ó pè é ibi kẹrẹ lánàá tó lómi lọ ara àwọn mùsùlùmí nílé ṣe bẹ́ẹ̀ ló ṣe wá wá pàápàá jùlọ nínú tí àwọn àǹfààní lò lẹ́rìí jù lọ́ra bí láwọn àbáṣì yẹn pé àrọ́dá alàyò harùnléjà òmùmàtà àdẹ́bí ọ̀fẹ́ gbé ìlera bọ̀ káàwá ìjọ yìí tó jẹ́ sí pé nínú ọmọ pásítọ̀ ṣẹ̀ríhà nínú tí sẹ̀rí àfi wà tọ́lọ́n fi sòfin ẹ̀sìn rẹ̀ ni pé ọlọ́run ọ̀fẹ́ gbé ìnira kàwá àjọ yìí ló jẹ́ pé àwọn afẹ́ alágbàáyé lónìí lásìkò wa yìí káfíẹ̀ mọ́sọ̀ bàtà náà wá sheikh bombaz sheikh ibn ofenin sheikh alama alalbani rahimahullah in tí wọ́n sọ lélẹ̀ nípa pé tábàrí di kan áta ìrìnlẹ̀tẹ́rìà tó ti kú tó ti kú mọ́sí àbí rẹ̀ àǹbàlẹ́ ni ó ní pé agbọ̀dọ̀ kiri nítorí ọ̀rọ̀ tí àdùnmọ́ àmà bá sì sọ yìí ìmọ̀kọ́yìn mọ̀rọ̀ fún ọmọlọ́ òun náà ní agbọ̀dọ̀ kiri nítorí pé àdúrà máa bá sọ pé ànábì ọ̀fẹ́ gbé ìlà kan wá ni nígbà tá a bá ti wá nínú skills bẹ́ẹ̀ tó bẹ̀rù ní pé kí làwọn ọmọ ẹgbẹ́ wa bá ṣe máa lọ ká máa bọ̀ àti wá máa láṣọ tó fẹ́ nu wá bá ká ṣe kí ni ká ké papọ̀ eléyìí ni ojú ọ̀nà èyí tó ṣe lékè ni tó kílè tó sì lẹ́rìí gbogbo àwọn tí wọ́n sọ̀rọ̀ pátápátá nínú àwọn mẹ́sí àbími àti sọ fún apáwọn ṣí àwọn tí ẹ̀lọ́rọ̀ kankan àwọn ò ní ọ̀rọ̀ ìta àṣẹ ìṣe tí wọn bá fi tí à ń ṣe yìí wó ti ń ṣí à wọ́n láàyè ó jàǹbá wa ni ó sì jàǹbá àwọn àfa àṣewájú nítorí pé ní ti ṣí à ṣe ìkọ́ yàtọ̀ sí tiwa ṣí à ò ní ìdí àti ìdí wà àti ìdí ò sí òun náà kí lọ ní táwọn àfa mi ni pé tí ìdí bá wà kọ́ ọ̀dẹ́gbọ́dọ̀ máa ṣẹlẹ̀ lera àmọ́ sí àní gbogbo anytime ẹ máa ń sekẹ́ ni gbogbo ìlú jíjẹ lọ́dọ̀ tí wọn eléyìí ò ní ẹ̀rí kankan ó ṣẹlẹ̀ kọ́mà sórí ẹ̀dín wà mùsùlùmí eléyìí tó jẹ́ òdodo èyí tá à ń pè wá sí kọ́nà ọba subhanahu wa ta'ala kọ́mọ́sá àbúrò àdóní ìjọba الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى الآل والصحب وعلينا أجمعين وقد قولا أطلب كاتيه فوسلت الله محمد صلى الله عليه وسلم àwọn tí wọ́n ní kámà kí wọn méjì papọ̀ lásìkò zoro àti asiri bọ́lá afẹ́ lọ lára dàsíkò asiri ni àbí afẹ́ kí lásìkò zoro nítorí ìdí ńláńlá tí wọ́n ní mọ́gbódè àti ṣáyẹ̀ kan láti lè ṣe ló jẹ́ sí pé ẹ̀rí kan náà ló mú méjèèjì wá ẹ̀rí kan náà ló mú méjèèjì wá wọ́n ní àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ tí wọ́n fi wò pé àwọn ọ̀gbà àmúdí ẹ̀wà ń á sì sọ̀rọ̀ lélẹ̀ nínú tí wọ́n mú wá ni pé kò sí ìlera lọ́sàn-án púpọ̀ báwọn èèyàn tó tó bá rọ̀ àbí kankan bá ń ṣẹlẹ̀ àmọ́ lálẹ́ ìlera máa ń bẹ́ẹ̀ torí ẹ̀ òṣùwọ̀n àtàwọn ni pé ẹ má fi ọ̀sán wọn alẹ́ alẹ́ nìkan làwọn máa gbà wọlé. lókun ọ̀pọ̀ tó já sí pé ní ẹ̀rí ti wà pàápàá jùlọ ẹ̀rí kan náà ló lórí méjì wà kò sọ̀rọ̀ bẹ̀. nínú tí wọ́n sọ ni pé ànábì ò kí wẹ̀ èyí tá ànábì kí nínú àwọn nǹkan mi tí wọ́n tó mọ́ra kí n lànà bẹ̀rẹ̀ kí n tó máa mú àwọn àwọn ìlú tí wọ́n wá tọ́lọ́ bá ní ayọ̀ ń wá torí pé lóyún náà pàtàkì wọ́n láà lè kí papọ̀ pẹ̀lú ìrùn jimá àti kẹ́ni àti ìrùn alásàrì wọ́n láàlè kí ìrùn jimá àtàlásàrì papọ̀ tí ìdí bá ṣẹlẹ̀ bá ṣe wáyé nísìn kójú ọ̀wá gbẹ́lẹ̀ kójú ọ̀tẹ̀kẹ́ kọ bẹ́ẹ̀lẹ̀ gbogbo bá bẹ́ẹ̀lẹ̀ kọ́ wá já sí pé nígbà tó bẹ́ẹ̀lẹ̀ ní akírun eh, jumá kan ojú ọ̀dá pé kámọ́tò la fẹ́ gbé àṣírí ìlú àwọn kan ní pé ọ̀gọ̀rọ̀ náà àwọn tí wọ́n sọ eléyìí náà làwọn tí wọ́n sọ ọ́ tí ìrún sọ̀látò zórí àti ásírì nító ti wọ́n ọmọ gbàtí sọ̀látò zórí àti ásírì wọn ò ní gbàtí túmọ̀ àti ásírì bẹ́ẹ̀ sì ni àsìkò táàkì zórí náà là ń kí jí wọn nínú tí wọ́n mú wá láti fi gba ilé ìdámù ni pé wọ́n ní pé ànábì ò tiẹ̀ kí ẹ rí ọ̀dọ̀ èyí tá ànábì kí rí tẹ́ ẹ gbà ẹ gbà ẹ wá ìwọ̀n bẹ̀rẹ̀ fún un tá ìdáhùn ni pé kò sẹlẹ̀ láyé ànábì ni tó bá sẹlẹ̀ bẹ́ẹ̀ ànábì ó sì kí ni yóò kì. wọ́n tún ní ẹ̀rí tó wọn mú wa wọ́n lọ sẹlẹ̀ láyé ànábì wọ́n lọ sẹlẹ̀ láyé ànábì pé òjò rọ ẹ̀yin náà já wo ẹ̀rí tí wọ́n mú wáyé bẹ́ẹ̀ bá wo ẹ̀rí yẹn á ní wọ́n lọ àmọ́ kì í sẹ̀rí ẹjá pé wọn ò ní ọ̀rọ̀ kankan lábẹ́ ìrún zoro àti hasil torí pé kò sẹ́rí kankan látọ̀dọ̀ ànábì sọ́lá àlùwàsálà kó fẹsẹ̀ rẹ̀ nílẹ̀ ìtí wọ́n tún lè rí ni lọ́dọ̀ àwọn sọ̀hábà míì yàtọ̀ sí àwọn sọ̀hábà tá a dárúkọ tí wọ́n jí àwọn kòlàfà ọ̀rọ̀ ṣìlú yàtọ̀ sáwọn yẹn tí wọ́n bá sì rí àwọn onímọ̀ nípa èyí tó kílẹ̀ látọ̀dọ̀ ànábì wa muhammad sọ́lá àlùwàsálà nínú ẹ̀rí tábí ní pé a lè máa ṣe tá a tiẹ̀ ní pé bẹ́ẹ̀ bá sọ ọ́ nìyí àárín ọ̀rọ̀ yìí àwọn tá a lè rí ọ̀rọ̀ wọn ni pé àwọn tó ṣe pé wọ́n gba zuri àti asiri wọlé tá bá láwọn ò gba juma àti kíni wọlé àti asiri wọlé a lè rọ̀rọ̀ tí wọn torí pé àwọn ti ẹ̀gbà yìí tó kílẹ̀ tẹ́lẹ̀ nínú ẹ̀rí fún wa fi láàrin àti asiri wọlé wọn ní lọ́jọ́ kan arákùnrin kan wọlé mọ́tíláṣí àníbi ṣe kútùbà lọ́wọ́ kó jẹ́ ṣe kútùbà lọ́wọ́ yìí sọ̀rọ̀ ọba sọ fún anábíwá muhammad pé ya rasulallah halakat nawash wọn kọta àti sọgbọ àwọn nǹkan wa àwọn ẹran wa àwọn ewúrẹ́ wa wọ́n ti bẹ̀rẹ̀ sí ní parun wọ́n bẹ̀rẹ̀ sí ní kú ojú ọ̀nà wa àbá àárín nǹkan kó ń bẹ̀ náà gbogbo ẹgbẹ̀rẹ̀ sí ní gbẹ̀ nítorí pé ó ju ọ̀rọ̀ ìdágbẹ́ àwọn àwọn ẹranko ní tó tó bá rọ̀ ní wọ́n koríko jẹ àwọn ẹlẹ́rìí tó tó bá rọ̀ láàrin ìkàmú wọn nílé ilé anabi wa muhammad bẹ́ẹ̀ lọ́wọ́ bá fún wa ayọ̀dẹ ìtànà gbọ́dọ̀ jù fún wa anabi ń bẹ̀rẹ̀ nípa ìbánabí sì gbọ́dọ̀ fún lágbáwá yìí sọ anabi bá tẹ́ sọ́mùmọ́ àwọn àlewọ̀ sálà ọba sọ pé allahumma ajẹ́fẹ́nà allahumma ajẹ́fẹ́nà allahumma ajẹ́fẹ́nà ìwọ́n náà bá rọ̀ jù fún wa ẹ̀kọ́ ní ẹ̀kọ́ ìyẹ̀mẹ̀ta sallallahu alayhi wa sallam. ana sọ̀rọ̀ máa lè fi ó ní wọ́n rọ́ ìlú fọlọ́wọ́n bá búra ó ní mẹ́rọ ayé rẹ̀ fi sọ̀rọ̀ ní mi sàhábà tí ń wà láàkọ́sà ó láwọn ò rí sẹ́mọ̀ síwájú káàmẹ́bí tó tọrọ àdúrà yẹn àtìgbà tí ń tọrọ àdúrà yìí lọ́wọ́ àwọn ò rí ẹ̀ sójú kankan bó tẹ̀ ṣe lè kéré mọ níyẹn ṣíjú àwọn òní sánmà báyìí ti ṣe dákẹ́ àdúrà yẹn báyìí tí ń bá kótóbà rẹ̀ lọ ó nílẹ̀ kan náà làwọn bá rí lẹ́yìn òkè kan tá ń pè ní sálẹ̀ ní ẹ̀ṣíjú yẹn bá kan sùn wá látẹ̀yìn òkè yẹn ẹ̀ṣíjú yẹn bá ń bọ̀ wá sáà ní sánmà nígbà tó bá àrí sánmà báyìí báwọn sẹ́yìn òní máa ń tẹ́ sánmà wá rí torí pé wọ́n láǹfààní àti máa ríta báwọn sẹ́yìn òní tẹ́ṣíjú yẹn ń pọ̀ látẹ̀yìn àpáta ńlá ló wá ń bọ̀ wá sẹ́yìn àárín sẹ́mà báyìí pàtó gbà àárín sẹ́mà báyìí pàtó ọ̀ṣà oṣù yìí bá fọ́n káàkiri sẹ́mà náà wọ́n lè wọ̀n wá àyàbẹ́bí ẹ̀sọ̀ kalẹ̀ ní omi ń bà nínú tí òjò bẹ̀rẹ̀ sí ní sẹ́kẹ́ni tó bẹ̀rẹ̀ sí ní dàálẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní dàálẹ̀ ẹ̀dá kan ẹ̀wò tábà wo àárín ìlú dáadáa òjò yẹ̀ bí ọdún náà nìyẹn lóòótọ́ wò sẹ́yìn mọ̀ pé nǹkan tó dé lógìgì ní nǹkan yẹn nǹkan ìyanu ńlá ni tó sì máa kó bí ìdààmú díẹ̀ kan báwọn èèyàn pé á ah! mùjísà ńlá lélẹ́ ìbá anábìkẹ́ tí ń tọrọ ní kò lè nà kó tó máa dálẹ̀ lójú ẹsẹ̀ gbà yẹn ìyálẹ́nu tó wá rí yìí àti pé wọ́n ti ní bùkátà òdò tipẹ́tipẹ́ eléyìí ò tiẹ̀ lè jẹ́ kó wà sínú ìròyìn rárá tó bàtì ẹ̀kí o nígbà wọn tẹ̀fẹ́ sí jámù wọ́n ti rúbi tipẹ́ yìí wọn là ń fẹ́ pàmò méjì papọ̀ ìyàlẹ́nu ńlá ló ṣẹlẹ̀ sí wọn tí ẹ bá rí ìyàlẹ́nu ńlá tó tó sọ́mọ́ yẹn tó lọ wọ̀ láyò lẹ́yìn tiẹ̀ ìtọ́ ẹ̀sìpẹ́ẹ̀tì kó lè ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ lójú ẹsẹ̀ ẹ̀ tí a bá sì ń búra àwọn òòrùn ìpínlẹ̀ kan lè bẹ̀rẹ̀ sí ní sọ̀kalẹ̀ ìyàlẹ́nu ńlá ni kálukọ́ kọ̀wọ́ ìyẹn ló tẹ̀ ọmọ àrùn náà àníwá muhammad gan tó di kọ́lọ́ gbàdúrà òògùn lójú ẹsẹ̀ pé kọ́lọ́ tẹ̀sí máa gbà àti pé ìyàlẹ́nu náà ló jẹ́ pé áá ìgbàdúrà ńlá kan lélẹ́yìí ìkúnlọ́wọ́ ńlá kan lélẹ́yìí eléyìí ò tiẹ̀ ní kíkún tiẹ̀ rò ó nípa apá àwọn tẹ̀fẹ́ sí kínni àwọn fẹ́ láwọn fẹ́ rí àwọn fẹ́ kí wọn méjì papọ̀ kí wọ́n á máa ṣe ìwọ̀n sásìkò yẹn ẹgẹ́ bí ṣe ń ṣẹlẹ̀ sọ́kọ̀lọpọ̀ wa náà tabarí nǹkan tó yà wá lẹ́nu wọn láì nítorí ọrùn kárẹ́ntì àbí ká ṣe ìyàlẹ́nu yìí ò ní díkà sí kínni ká tiẹ̀ náà tiẹ̀ rẹ̀ èèyàn sì ni wá èèyàn làwọn sọ̀hánà èèyàn làmọ́bùwà muhammad sọ̀rọ̀ bọ́ra wọn àríwọ̀sẹ́là ètí ń ṣẹlẹ̀ séèyàn ń ṣẹlẹ̀ sóhun náà ń ṣẹlẹ̀ fáwọn sọ̀hábà tó bá jẹ́ pé ó ṣẹlẹ̀ yẹn bá pààrà nínú gbèsè ayé ni anábìwá muhammad tí kò wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí anábìwá wá ké papọ̀ kò bá jẹ́ ìlú àmọ́ ó ṣẹlẹ̀ bí ó ṣẹlẹ̀ bí kí ó dùn ọmọ rẹ̀ lọ́jọ́ jimá bẹ́ẹ̀ kánàbí ọmọ wa ṣe kálọ́bà ṣẹlẹ̀ ní àbálẹ̀ rí ibi ká bá jimá máa á ṣẹlẹ̀ àmọ́ kò ṣe ẹ̀rí odò yẹn rọ̀ fa níbi tó pọ̀ ní ọ̀pọ̀ gẹ́ tó fi dijọ́ ó wá rọ̀ jumat saturday sunday monday tó fi dijọ́ jimá ní obìnrin ọ̀dá nínú ọ̀dọ́ tó ti di pé wọ́n bá nǹkan jẹ́ alice ní lágbo òkú ẹni tó wọ́n mú ní padà níjọ́ náà lọ́rùn nínú mọ́síláta alẹ́ nínú sèkútù ọ̀pẹ anẹ́bí àwọn nǹkan tuntun wọn ń bàjẹ́ báyìí kọ́dà àwọn ẹranko wá tó ń kú òjò ń gbé wọn lọ wọ́n wá bẹ́ẹ̀ lọ́wọ́ bá aláàkóso kínní kọ́ba adáwọ̀ jùlọ lọ alẹ́bí bá sọ àdúrà dẹ́kun náà ní hàwọn aláìnà láhàlẹ́yìn náà èrè ọlọ́run ọba afẹ́kùn fi sọ̀rọ̀ fún wa ni afẹ́kùn fi ṣe kó fi pàǹkà wa nù nígbà tó ń bá náwó sí báyìí òjò yóò ṣe kíni yóò sì wálẹ̀ gbọ́dọ̀ fi ṣe tẹ́ ọba ìjọba tó bá náwó sí báyìí òjò sì máa dáná ẹ̀ sọ̀rọ̀ láàrú àríwọ̀ sọ̀lẹ̀ tó dìde ní ìjẹ̀mà ẹ̀dákùn tàbá ń gbọ́rọ̀ pátá jùlọ tí àwọn àbá kan bá sọ̀rọ̀ ní àwọn afa sunna tẹ́ bá ti gbọ́ tẹ́lẹ̀ mi náà bá sọ̀rọ̀ kọ́dà kẹ́ni èèyàn sọ bí ẹni pé àwọn tí wọ́n sọ̀rọ̀ síwájú yẹn wọn ọ̀rọ̀ sọ ẹjẹ́ àfarabalẹ̀ káwọn èrè tí kálukú wọn mú wa ká mọ̀ di pé a wà padà bá padà sí àtẹ̀kẹ́lẹ́ mi láàmẹ́ èyí tó ṣe pé islam ló wà kó mẹ́ èyí tó ṣe pé wọ́n ti súnmọ́ ti bẹ̀rẹ̀ tó ti bẹ̀rẹ̀ lẹ́yìn òwe òun là ń léra kó bẹ̀rẹ̀ ká mọ̀ tẹ̀léra wa ní tẹ̀lé àfọ́jú mọ̀ tẹ̀lé àpá kan alimami ahmed ló sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé onílà tó kọ́ ní ní ká àwọn zahiri àwọn mọ̀ fi ẹ̀sìn rẹ̀ mọ̀ fi tẹ̀lé ìmọ̀ àwọn zahiri rẹ̀ wàlẹ̀ amẹ́ríkà mọ́fi tẹ̀lé ìmọ̀ọ́mù mọ́lìkì o mọ́fi tẹ̀lé sùfìyàmù lọ mú ibi tí wọ́n ti mú ni ẹni ilé ìpamọ́ wáyé tí ò ní nǹkan kan ní ìpínyàn ó lẹ́nu wà lọ́bẹ̀rẹ̀ ẹ̀yìn ẹ̀lọ́ gbẹ́tẹ̀rẹ̀ àwọn ẹ̀lọ́ ká ẹ̀rí pé wọn ò ní ẹ̀rí kan dàrẹ́ẹ̀tì àwọn tí wọ́n lẹ́nu lásọ yìí kọ́lọ́mọ sàṣẹ nǹkan kan wà lẹ́nu yìí kọ́lọ́mọ sàgbàdo ara kọ́mọ sàfiwámẹ́nu kó jálè ọ̀dọ́dọ́dọ́ kásì mọ ìbàjẹ́ ní ìbàjẹ́ kásì lè jìnà sí wọn láti sọ ní ọlọ́wọ́ ọba náà sọlọ hàn ní kàbá ọmọ ọmọ ọmọ ní aṣáájú ọlọ́wọ́ ilẹ̀ àbílà àǹtà kásì fọkàwọ́ tó lè.